ẹni ọmọ alájẹ ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la o àwọn ẹni tó fẹ́ ni o ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí orí ẹni ní ń gbé ni òrìṣà ní ń gbé ni bí orí ò sí o ibi mo gbé ti orí orí orí mi ibẹ̀ lọ́ta ò lè mọ o. pé bá mi gbẹ́rù mi dórí oyè sáyé mi fi gbogbo sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kéré má gòkè erin á fi ṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà dẹkùn má bá re délé mi ìwọ ìlédùmarè o èwe ńlá o kò ní ru wẹ́wẹ́ o. Hmm. ẹ kúlé làǹkárá lé ẹrí wàhálà kérò mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òdi níbi ìjẹ́ tí ní lọ́wọ́lọ́wọ́ yìí ọmọlúkà rèé mo dé bí mo ṣe máa ń afẹ́ bara wa lámọ̀ràn lẹ́nu ni mo mọ̀ mọ̀ má kọ ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo mọ̀ mọ̀ má kọ tọ́pìkì yẹn gbọ̀ngàn jáde. Hmm. màá wá sá ní ọ̀rọ̀ mi direct lọ sọ́dọ̀ àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ àmọ̀ràn ni mo wá gbà wọ́n à sí lábala pé ká bára wa jà abala ìjà ti kọjá kò sí jà mọ́ a sì ní sáláì má bára wa jà bákan náà a lè ṣe ká má bára wa jà ṣùgbọ́n <laughs> a bára wa jà ní ìjà òtítọ́ yorùbá ní tí ọmọ ìyá méjì bá wọnú ilé tí wọ́n bá jọ rẹ́rìn jáde wọn ò sòótọ́ fúnra wọn ni ṣùgbọ́n tó bá wọnú ilé tí wọ́n jọ kọjú jáde wọ́n ti bára wọn sòtítọ́ ọ̀rọ̀ hmm. a máa bára wa sọ eléyìí tó ń jó òtítọ́ ẹ̀yin sẹlibiriti ìsọnù ilẹ̀ yorùbá ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ and mo fẹ́ rẹ́fẹ́rẹ́ǹsì lọ́ọ̀dọ̀ ẹ̀yin kan tó jẹ́ pé ọmọ kékeré ara yín lẹ jẹ́ ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan tó fi máa ń gbògbó fún ọ̀lẹ tọ́lọ́run bá wù ẹ́ sùsù tó gbògbó fún ọ̀lẹ kò yẹ kí ẹ wá ṣí àǹfààní yẹn kẹ́ wá ṣí lò ẹ̀yin tí mo dẹ̀ fẹ́ rẹ́pẹ̀sì sí. Si, macaroni fas ọmọ Fálànà Fúnkẹ́ Akíndélé àti ẹ̀yin kọ̀ọ̀kan náà tẹ́ jẹ́ celebrity nílẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ kí wọ́n fàsìkò yìí máa bá yín sọ eléyìí tó ń jò títọ́ ọ̀rọ̀. àwa bá yín jà àwa ìsọ̀tì yín a lérò lẹ́yìn tó yín a ní owó tó yín a mọ̀yàn tó yín ṣùgbọ́n kíní kan wà tá a ní jù yín lọ àánú àwọn mẹ̀kúnnù a dẹ̀ ní kíní kan tó ń pè ní integrity jù yín lọ tẹ̀yìn ò ní ẹ ní integrity ẹ láàánú there is no mercy nínú ọ̀rọ̀ yín torí tó bá yẹ pé ẹ ní àánú mẹ̀kúnnù lọ́kàn ni tó bá yẹ pé àánú yín masses tó bá ṣe yín ẹ mọ tó tọ́ ẹ mọ tó yẹ ilé wà fún mo sọ Ọlọ́run máa ń gbógo fọlẹ kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀nà tó bá wọ Ọlọ́run ló fi ń gbàdúrà èèyàn ẹ lọ yunifásitì Ọlọ́run fún ẹ ní privilege o ní oore ọ̀fẹ́ o jẹ lọ bẹ́ẹ̀ àwọn èèyàn ń wo skit yẹ wọ́n ń wo fídíò kéékèèké tó ń ṣe jáde áìdà ó múnú wọn dùn tàbí ó múnú wọn dùn for the fact ìtàlómi kan nífẹ̀ẹ́ sí ẹ àgbo tó bá ṣe lábẹ́ bó ti wù kó rí àṣàbẹ̀ ẹ̀ wò abẹ́ subscribe and sincerely speaking èyí tó pọ̀ jù nínú àwọn tá à ń sọ wọ̀nyí jà Yorùbá ṣùgbọ́n ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ̀pẹ̀rẹ̀ ayé ní celebrity wọ̀nyí ó ó ó ó ó jẹ́ wípé instead kẹ́ ẹ fún àwọn aráàlú padà ìṣẹ̀lẹ̀ yìí gan wá sọra yín di ẹ̀rìgìnà ẹ wá sọra yín di ìkòkò ajẹgúnjẹrú oníkálukú fún lórí ọ̀fẹ́ àtàǹfààní ṣe dá ó fún lórí ọ̀fẹ́ tiẹ̀ nígbà tó lọ́run dá gbogbo wa ó fún oníkálukú ní tálẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run fún ẹlòmíì ní tálẹ́ǹtì kan ọlọ́run fún ẹlòmíì ní tálẹ́ǹtì méjì ọlọ́run fún ẹlòmíì ní tálẹ́ǹtì mẹ́ta ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ gba tálẹ́ǹtì yẹn tó jẹ́ pé ara yín lẹ fi ń ṣe láǹfààní ẹ̀ fi rántí ọmọlàkejì nínú tí jésù dẹ̀ kọ́ wa àwọn tọ́lọ́run fún ní tálẹ́ǹtì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà lò ó tí wọ́n dẹ̀ tún jẹ́ bí olóore sí ọmọlàkejì wọn now mr macaroni ọ̀rọ̀ election ó wá ká ẹ lára yáyáyáyáyá mr fars ọ̀rọ̀ election ká yín lára kákákákáká ó ṣeni láàánú ẹ tó lè nílé má lọ́la ó lè ní èní ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ àwọn tá sọ wọ̀nyí ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ bá mi gé ẹ kẹjẹ kó dọ̀dọ̀ àwọn tá a sọ yìí àwọn bíi fas àwọn bíi macaroni àti fúnkẹ́ akíndélé and some others most especially macaroni ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ wọn. ayọ̀ ajẹ́wọlé you are not excluded wòlíì àgbà you are not excluded you are a star there is no doubt about that. the question tẹ́mi gbìyìn tó mú mi wá sọ ọ̀rọ̀ yìí and today is not the first time tí màá sọ ní wípé mo wà concern because ẹ sì kéré ọjọ́ orí yín sì kéré àárín nínú yín dènà àti ẹ̀jẹ̀ ẹgbẹ́ tàbí kí n jù yín lọ lábẹ́ bó ti wù kẹ́ fẹ́ parọ́ ọjọ́ orí yín tó kò sí bẹ́ẹ̀ ṣe lè parọ́ èjì yín tó ẹ̀ àtàbámarí nínú yín tó jù mí kò tí ẹ lè sí àtọ̀ sí àti Fúnkẹ́ nìkan macaroni ò lè jù mí lọ mo gbà ẹ́ lábúlò àbílé mo gbà ẹ́ lábúrò ayọ̀ ajẹ́wọlé ò lè jù mí lọ mo gbà ẹ́ lábúrò vance ò jù mí lọ so i am in the position to advise you and in a situation tó fi jẹ́ pé ibi tí ọ̀rọ̀ dé dúró ń sìn yín kò sí ọ̀rọ̀ pé bóyá mo fẹ́ ní nọ́mbà yín mo fẹ́ pa yín sọ̀rọ̀ kí n gbà yín lámọ̀ràn i have to make it, make it open advice má jẹ́ ká parọ́ fúnra wa o ẹ jẹ́ ká bára wa sọ ilé tí èyí tí yorùbá ń pè ní òtítọ́ ọlọ́run ló gbogbo fọlẹ̀ yìí no doubt but ẹ gbàgbé pé you are praying to God pé kọ́ lóun fi ọjọ́ kún ọjọ́ fún ẹ kó fún ẹ ní ẹ̀mí gígùn you pray pé ọlọ́run jẹ́ kí n pé ninety years láyé jẹ́ kí n pé hundred according to the official age tẹ́ fi síta you are all of you are thirty years and under ààrẹ tó jẹ́ twenty nine years inú are ààrẹ to jẹ́ thirty years ààrẹ àwọn tó wà ní thirty one or thirty two nínú yín. in that case tẹ bá break ẹwọ ninety years láyé pẹ̀lú ara líle àti ọrọ̀ that is you are still begging God to give you opportunity to spend another sixty good years láyé is not a baby year o ọgọ́ta ọdún sixty years lẹ́sìn ń bẹ ọlọ́run yẹn àzúmìpẹ́ ń bẹ ọlọ́run pé kó tẹ̀ jẹ́ kẹ́ wọ bí ninety years àádẹ́rì nínú yín ká máa sọ pé ọlọ́run fẹ́ pé hundred bá ti pé hundred ní kò ṣe ẹ̀jẹ̀ kí n lọ. in that case you are, you are still begging God for seventy good years kì í máa sọmọdé ọjọ́ ọjọ́ bó ti wù kí ilẹ̀ tètè máa sáré mọ́tò kì í ṣe ọmọdé ọjọ́ it is advisable for you láti ro àròjinlẹ̀ nígbà ibi tẹ́ ẹ lọ sí jìnnà ẹni tó lè ní kò ní ọlá o igbó dẹ̀ ń tán òun lọ́dún eégún ìtẹ́ ẹ bá ṣe sílẹ̀ òun láyé máa sọ nípa tiyín ọmọkùnrin kan wà tó kọrin nígbà kan rí ọmọkùnrin yẹn kọrin gbogbo ayé ló fẹ́ràn orin tó kọ ó kọrin yẹn kò mọ̀ pé kú máa dé ńgbà tí kú dẹ̀ dé kú mu lọ ọmọkùnrin yẹn ṣe youth dí ọ̀la àwọn kan sì rántí orin tó kọ yẹn ìwọ̀nba tó lè give nígbà yẹn òun ló give yẹn ó ní nàìjíríà jàgàjàgà nàìjíríà sọfàsọfà everywhere scatter nàìjíríà mo ti rí tọlọ́pàá máa ń tọrọ bára èèyàn mẹ́fà wọn máa gbénu yàrá kan ṣoṣo ó kọ bó ṣe ń ta lára ó fi sọ̀rọ̀ jáde ó sọ ọ̀rọ̀ yẹn ikú wọlé ikú mu lọ majority of the youth not just youth alone wọ́n rìfáàsì ọ̀rọ̀ tó sọ ńgbà yẹn tó fi kọ orin yẹn jáde wọ́n rìfáàsì di ọ̀la ẹ̀yin mi ò gbàdúrà pé kẹ́ ẹ kú ikú òní yín pa because èèyàn máa ń bó níre yọ̀ ni i pray pé kọ́lọ́run lọ́ra ẹ̀mí gbogbo yín kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ darúgbó láyé ṣùgbọ́n tẹ́ ẹ bá ń gbàdúrà pé kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ darúgbó kí lẹ fẹ́ gbé ilé ayé yìí ṣe tẹ́ ẹ fẹ́ dá padà fáwọn ọmọ ẹ̀kúrú tó o bá sọ fún mi pé òun empower àwọn èèyàn òun fáwọn ẹni yìí ó ra mọ́tò fẹ́ nìyí ó ra irinṣẹ́ fún o gbọ́ fẹ́ ní pé máa fi ṣiṣẹ́ kó fi máa jẹun that is individual empowerment ló ń ṣe yẹn ẹni tó ṣe fún yẹn ló máa máa sọ nípa ẹ̀kọ́ láì ìyẹn tó bá tiẹ̀ mọ́ lóore ni ẹni tó ṣe fún a máa sọ ipò ṣe ọ̀pẹ̀lọpẹ̀ lágbájá lára mi òun la máa sọ ìyẹn tó bá mọ̀ ọ́ fún ẹ o lè kọ́ odindi ilé fún yàn kó dọjọ́ kejì kó sọ fún ẹ pé ẹ̀yẹn ojú òrìrú ẹ̀rí ni o kọ́ ọ̀gọ́ tẹ́nìkan ò kọ́ rí ni kò sí tó fẹ́ fi ṣe. ṣùgbọ́n àwọn nǹkan kan wà tẹ́ ẹ lè ṣe ẹ̀yin olóríire tẹ́ ń gbọ́ mi ẹ pín program yìí ẹ máa bá mo mọ̀ pé ó lè rùn sí yín but you must share it ẹ pín kó dọ́dọ̀ àwọn celebrity tó ń pera wọn ní celebrity yẹn please oore tẹ́ ẹ bá ṣe fún àyẹ̀yàn àpapọ̀ ìyẹn ni oore tó ní làádàá jù lọ́dọ̀ ọlọ́run ẹ lọ kà nínú kùránì yìí ó wà ń bẹ ẹ lọ kà nínú bíbélì ó wà ń bẹ Mósè ṣoore Moses ó ṣoore oore ìgbà tó ṣoore oní individual kò sẹ́ni tó rí kò sẹ́ni tó mọ̀ nígbà tó tó àkókò tó ṣoore fún ìlú ẹ̀ gangan tó ṣoore fún ẹ̀yà ẹ̀ ìgbà yẹn lọ́lọ́run spọ́ọ̀tì ọlọ́run ní àá ah, eléyìí hmm, mo nílò ọlọ́run dẹ̀ lò títí ayérayé orúkọ Mósè ò ní parẹ́ ẹ̀. Dávidi tí gbogbo yín fi ń yangàn lẹ́ni tẹ̀ ń jẹ́ orúkọ ẹ̀ ó ti ń ṣoore nínú ilé ẹ má gbàgbé o Mósè ó ti ṣoore dáadáa kó tó wá di kó ṣoore fún odindi ìlú ẹ̀ wọ́n ní àwọn ẹranko wọ́n fẹ́ wá pa eh, eh, àgùntàn bàbá ìyàwó ẹ̀ wọ́n fẹ́ pa á ó ó gba àwọn ìyàwó yẹn ó gbà wọ́n sílẹ̀ ó lé ẹranko yẹn bóyá wọ́n ló padà bó lé lọ something like that ó dẹ̀ save wọn ó bá wọn pọnmi fún àwọn àgùntàn wọn wọ́n mú wọ́n yó wọ́n refresh ara wọn oore ló ṣe wọn inú wọn dẹ̀ dùn oore yẹn ó padà bí kan dáadáa fún ṣùgbọ́n kì í ṣe oore yẹn ìgbà tó ṣoore yẹn ibẹ̀ nìkan náà ti mọ̀ á ìgbà tó ṣoore fún gbogbo ẹ̀yà ẹ̀ ìgbà yẹn lórúkọ Mósè jáde Mr Macaroni Falz Falana Fúnkẹ́ Akíndélé Ayọ̀ Ajéwọlé and others nínú yín bẹ́ẹ̀ tẹ̀ lórúkọ tọ́lọ́run kẹ́ ẹ̀ ẹ̀ rántí ẹnìkan bá mi sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ yìí ó ní ìwà ọmọdé ló ń ṣe wọn ọmọ ní ẹ má sọ pé ọmọdé ọmọdé mi ọlọ́run a máa fi sí àyè àgbà ọmọdé lèmi náà nà bọ̀ mi ò lè wà ní composition yín mi ò lè wà láyè tẹ́ ẹ wà yìí kí má ní àròjinlẹ̀ pé kí ni mo lè ṣe fún ìran mi ni màá máa rò because ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ kò sẹ́ni tó mọ ọjọ́ tó máa lọ ọjọ́ tó bí ẹ òun làwọn òbí ẹ mọ̀ àwọn òbí ẹ ò lè sọpọ́jọ́ báyìí ni wàá kú they can't say it ọlọ́run nìkan ló mọ̀ èyí tí mo ṣe ń gbà yín lámọ̀ràn yìí ni wípé ìfẹ́ ara yín ó ju ìfẹ́ yorùbá ó jù lọ nínú ọkàn yín tá a bá máa wí tàìwí ẹ lẹ́ẹ̀ kì í ṣe ẹtíníkì bagot ẹtíníkì olórúkọ jẹ́ ní wọ́n ṣe máa ń pè é ẹ̀ṣẹ́ ẹtíníkì bagot ẹ bá mi pín program ẹ̀yin jẹ́ wà ní youtube ẹ̀yin jẹ́ wà ní facebook ẹ̀ pín god will bless you tiktok mi ò rọ́wọ́ yín ẹ jẹ́ kí n máa rí kẹ́ máa pa whatsapp ẹ mọ̀ pé tí bá ti ń sọ ọ̀rọ̀ tó tó ń ta mí lára bí ilé àwọn èèyàn máa ń bínú ni wọ́n fẹ́ máa flag wa wọ́n fẹ́ máa wọn ò ní fẹ́ kí program yẹn rìn you must like it and love and share. ìfẹ́ ìran ẹni ló máa ń ṣíwájú téèyàn fi rí ìyọ́nú lọ́dọ̀ ọlọ́run tí o bá ní ìfẹ́ ẹ ìfẹ́ ìran ẹ o ò lè rí ìyọmọ ọlọ́run má jẹ tẹ́ẹ̀ tó o bá nífẹ̀ẹ́ ìmẹ́ o ò lè rí ìyọmọ ọlọ́run o lè sóre tó o bá sóre tó ní làádà nínú kì í sóre ẹ ra mọ́tò fún yàn gbé sórí kámẹ́rà gbogbo ayé lórí pòórà fún ìmọ̀ yẹn ń sóre come on tó o bá fẹ́ ran èèyàn lọ́wọ́ wàá gbé jòkó kí ló lè máa ṣe tí ilé ayé ẹ fi máa dá tádẹ̀ wàá dẹ̀ ṣe fún you have the power láti ṣí ṣọ́ọ̀bù fún yàn kó dẹ̀ máa tajà ń bẹ̀ kò dìgbà tẹ́ bá gbé wá torí afẹ́fẹ́ amọ̀ afẹ́fẹ́ lẹ fi ń jẹun but there is a way of doing your things internet àwọn skit wọ̀nyẹn lẹ fi ń jẹ ó yé àwa àwa ọkọ̀ lọ́pọ̀ sílítì bíi ti yí ni ṣùgbọ́n ó yé wa mọ́ in that case tẹ́ ẹ bá ṣoore tó ní làádà ọlọ́run máa san yín lẹ́san ẹ̀ ṣùgbọ́n oore tó jẹ́ pé làádà ẹ̀ kò ní kò ní tàkùtàkù nínú òun ni tẹ́ ẹ bá ṣoore fún ìran yín there are many examples of that in the Bible and also in the Quran ẹ sì kéré lọ́jọ́ orí ẹ ń gbàdúrà kẹ́ ẹ pé seventy kẹ́ ẹ pé eighty kẹ́ ẹ pé ninety kẹ́ ẹ pé hundred years láyé ẹ tẹ̀sí wà ní thirty ṣẹ́yìn fúnra ara yín ni pé ìrìn yín jìnà ohun tó ń tọ́ dẹ̀ lọ́gùn eégún ìdá ẹ̀rín lẹ́ni tínú yín fi ń dùn tó pè yín ní ṣètò nìkan ó lè dọ̀la kó má dùn lóbi ti tẹ́lẹ̀ kí nǹkan míì tún gbà á káwọn sẹ́ẹ̀tì míì dé kán lẹ́yìn ṣé bí bàtà àwọn kan ló ṣe kọ́mẹ́dì o àwọn bàbá sàládà lẹ́nu wọ́n ti kú wọ́n ti lọ when I was still a little boy tán bá ti ju kíní plate bàbá sàlá kíní plate roboto yẹn tán bá ti jù sí rẹ́kọ̀dù tó ti bẹ̀rẹ̀ máa rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn mo máa dídì gbéra kúrò níbi tí mo wà máa lọ sọ́dọ̀ murphy máa lọ máa gbọ́ ọ́n pé bàbá yẹn ní murphy òun ló máa ń play ẹ̀ tó máa bá yẹn orí kọ́ máa wá lọ jòkó tí màá máa gbọ́ máa rẹ́rìn máa gbàgbé iṣẹ́ tó yẹ kí n ṣe nínú ilé bí mo bá tiẹ̀ máa délé jẹ́ gba pé mi ò ṣiṣẹ́ mi inú mi á sì kọ́kọ́ dùn bọ́tà wọn dà lẹ́ni wọ́n ti kú wọ́n ti lọ kódà àwọn kan wà láyé lẹ́ni tó jẹ́ kọ̀mẹ́díà nígbà kan Today they are no longer committed. comedians. that was in lẹ̀ ó ti lọ. Even in this current modern time, I don't want to do better. comedy yẹn tó jẹ́ pé wọ́n ta warawara nígbà tán bẹ̀rẹ̀ àwọn dà lẹ́nìí. Wọn ò kú wọn wà láyé bọ̀tà yóò bọ̀ wọn mọ́ ayé òde wọn mọ́. Ẹ̀yin fúnra yín mọ̀ now. I'm not joking about this. Àwọn àdìbàbà dà. Ṣé wọ́n ṣe rọ́ọ̀ṣì wọn bọ́ ṣe rọ́ọ̀ṣì Hey, why? AY ṣé You rush rọ́ọ̀ṣì wọn níbi ti tẹ́lẹ̀? they may be rich wọ́n lè lówó wọ́n lè ṣe but people are no longer interest wọn ò ní wọn ò ń wọ̀ wọ́n mọ́ bíi ti tẹ́lẹ̀ ẹ̀ even àwọn Emmanuela ah, ẹ̀ eh, Markangel ìgbà tó ń jáde ayé rọ̀ṣì wọn wọ́n ń wò wọ́n dáadáa but as of today ayé tó ń wo ẹ̀yin macaroni wo gbogbo ẹ̀yin wọ̀nyí wọ́n tún wò yín ju àwọn gan lọ àwọn míín wà lẹ́yìn bò tó ń wò dáadáa ju àwọn Markangel lọ́sẹ̀ yìí ìgbàláyé ìgbàláyé ọ̀rẹ́ mi macaroni ìgbàláyé ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà ìgbàláyé páàzì àǹtí fúnkẹ́ ìgbàláyé. bàbá àrà ọ̀run rí ẹ ó ní ìgbàláyé ooo ìwọ ọ̀rẹ́ mi dákun lògbà rẹ dára ìgbàláṣọ ìgbàlènìyàn ta ni ta ló mọ̀ gbà tóun máa kú ìwọ ọ̀rẹ́ mi dákun lògbà rẹ dára lo ìgbà ẹ dáadáa ìgbà láyé o ó lè dọ̀la kọ́lọ̀ tún gbé star mi dìde tá bo star yín mọ́lẹ̀ pàpàtà tẹ́ẹ̀nù ọ̀tẹ̀ ní gbọ́ ní gbọ́ ní mọ̀ kì í ṣe èpè gbogbo bàtà ń sọ yìí kì í ṣe pẹ́ẹ́ ní owó jẹun you be you be feeling fine bóyá àwọn irin àwọn ìgbà tẹ́ẹ̀ rí owó sàwọn tẹ́ẹ̀ ti rì mọ́lẹ̀ ẹ ti rówó fi establish ìgbà tẹ́ ẹ bá tọ̀ bá wá gbọ́ yín mọ́ yẹn ẹ lè máa rí wọ̀nyẹn fi maintain ara yín ṣùgbọ́n opportunity tẹ́ ẹ ní tó yẹ kẹ́ ẹ lò lásìkò tí gbogbo àgbáyé ń rí yín tó ń gbọ́ yín ẹ ní l'opportunity yẹn ló ń gbà yín. with your age expectation wa ni pé kẹ́ ẹ jà fún àwọn aráàlú kẹ́ ẹ jà fún mẹ̀kúnnù kẹ́ ẹ jà fún aráàlú kẹ́ ẹ jà fún mẹ̀kúnnù but your belief ni pé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ sọ̀pọ́tì gómìnà kan against gómìnà kan mr fáànà gbogbo you are a liar kò sí kankan bẹ́ẹ̀ ẹ mú òótọ́ ẹ fẹ́ sọ ni i want to put my word in an insulting way pé bóyá kì í sọ pé bóyá ẹ ìdáròjìnlẹ̀ because for the fact pé ẹ jáde pé ẹ wà creative enough to produce this to do this kínú àwọn èèyàn dẹ̀ dùn a lè sọ pé ẹ lọ́gbọ́n ṣùgbọ́n ṣé ká wá sọ pé ẹ lọ́gbọ́n ṣùgbọ́n ẹ̀ ń ṣèkà fáwọn aráàlú ìkàlẹ̀ ń ṣe fáwọn aráàlú torí tẹ bá wo bí nǹkan ṣe ń lọ ẹ̀yin fún ara yín mọ̀ pé kò sí mẹ́rẹ́kù tẹ́ ẹ lè ṣe kò sí májíìkì tí ẹnikẹ́ni lè ṣe kò lè sí ìrẹ́pọ̀ ní nàìjíríà láyé àti láìláì ẹ má jẹ́ ká tanra wa jẹ kẹ́ ẹ bìlíìfù pé ibo àtàwùsá àti yorùbá wọn á máa gbé papọ̀ láìsí ìjà irọ́ lẹ̀ ń pa kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ yorùbá àwa la kọ̀ tá a sọ pé rárá àwa yorùbá la ní ẹ̀mí ìpamọ́ra àwa la ní tólóyìnbó pè ní tolerance tá à ń tolerate everybody yorùbá ló mọ tán pè ní pé kéèyàn kí àlejò àbí báwọn náà ṣe ń sọ àlejò tó rọra ń wọlé bọ̀ wọ́n ní kó rọra máa tẹlẹ̀ jẹ́jẹ́ yorùbá máa pálọ̀wé fún ẹ ó wà nínú òwe yorùbá ó wà nínú àṣà àti ìṣe yorùbá ó wà nínú ẹ̀jẹ̀ wa tó bá délé onílé wàá rọra máa tẹ̀ jẹ́jẹ́ wàá máa ṣe bí wàá rọra máa rìn díẹ̀ díẹ̀ o ò ní fẹ́ ṣe nǹkan tí àlejò tó gbà ẹ́ yẹn o ò ní fẹ́ ṣe nǹkan tó fi máa bínú sí ẹ. that is yorùbá for you tí yorùbá bá gbéra kúrò lẹ̀ yorùbá tó bá lọ lẹ̀ ibo ó máa máa rọra tẹ̀bẹ̀ díẹ̀ díẹ̀ ni á rọra máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ mo ṣe find this in me mo rí bàbá fún bàbá tèmi tó jẹ́ bàbá fún mi more than twenty five years ló fi ṣiṣẹ́ ní ní ní ní Owerri Imo State more than twenty five years àṣọ ọlọ́pàá kò sí gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ ò gbìyànjú wọ́n kọ̀ wọ́n fún wọn ní ṣọ́ọ̀bù wọn débi tán ti fẹ́ ta ilẹ̀ fún wọn wọn ò ta ilẹ̀ fún wọn Yorùbá máa ń rọra máa máa ṣe jẹ́jẹ́jẹ́ pé kí wọ́n máa ṣe ẹni tó gbà wọ́n lálejò bó jẹ́ nọ́ọ̀tì náà ní Yorùbá lọ the same thing will happen ṣùgbọ́n tó bá wá sílẹ̀ Yorùbá wọ́n á tẹ̀ wá bàṣàbàṣà wọ́n tẹ ọmọ Yorùbá bàtàbàtà wọ́n tẹ ọba wa bàtàbàtà wọ́n tẹ àṣà wa wọ́n tẹ bó ṣe wù wọ́n ẹ̀yin ọmọ Yorùbá náà ẹ̀dẹ̀ tó máa báàkì wọn against ọmọ Yorùbá tá a bá wí láì wí ẹlẹ́nìkan wà ethnic by God protecting your land your inheritance is not an ethnic by God I am not a tribalistic person and I am not an ethnic oh, by God I am a pure and typical Yoruba as well as you tí mo Mr Macaroni nígbà tí mo ṣe ìwádìí tí mo ní kí lórúkọ gbọ̀kùnrin wọ́n ní Débọ̀ lórúkọ ẹ̀ Adébọ̀wálé ah that is pure Yoruba name Adébọ̀wálé beautiful Yoruba name Ayọ̀ Ajéwọlé beautiful Yoruba name sweet Yoruba name Mr Fazimi mọ̀ tó jẹ́ but Falana abaa original yorùbá name ní fàlànà yẹn náà àtàntí mi olúfúnkẹ́ olúwa ló fún mi kẹ́ ọmọ akíndélé beautiful yorùbá name that is to tell you pé ojúlówó ọmọ yorùbá lẹ jẹ́ believe me ni wípé kẹ́ defend and protect the interest of yorùbá land a sọ pé ẹni bá fẹ́ ṣòṣèlú ẹ̀ kó má ṣe but àwa believe wípé níwọ̀nba tẹ̀sí lò nílé ayé yìí ó yẹ kẹ́ ẹ ní àròjinlẹ̀ débi wípé kò sí nǹkan tí òṣèlú kò sí ìrànlọ́wọ́ tó lè ṣe fún ìran Yorùbá at this moment but you fail to agree with us. Tinubu is a president elect. Yes. But don't forget Tinubu is a president of Nigeria, not president of Yoruba land. A sọ fún ẹ tó bá lọ sọ́dọ̀ ẹ̀dá jẹ́ kó mọ̀ pé president Nigeria ni mo jẹ́, mi ò jẹ́ president Yoruba. ibi tẹ́ ti wá fail ẹni tó fẹ́lì ó lè tún ìdánwò ṣe kó paasi o tí n bá sọ pé fail má wo be insult no no no no i'm not insulting you i have to use that word because you have failed tó o bá fail kò sọ pé o lè succeed mọ́ you can still make it mo ṣe wá ẹ̀kì nílẹ̀ méjì kí n tó mu ìgbà tí mo kọ́kọ́ ṣe f9 ni mo kó jọ ìgbà tí mo padà ṣe bí mo ṣe wá jókòó mo serious mo ro àròjinlẹ̀ dáadáa pé gbóni mo ń lọ yìí tí mo dẹ̀ fẹ́ mo mu lọ́wọ́ kan ẹni tó fail ó lè padà pass tí bá sọ pé ẹ fail now mo bí yẹn ẹ ti fail ẹ fail ni o now listen to me nígbà tí ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ mo dìde ìfìgbà kan jáde mo ṣe findings yìí mo bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn followers ẹ ní mò ń kà wọ́n jáde àǹtí Fúnkẹ́ more than twenty million àwọn kan ní eleven million followers ní TikTok àwọn kan ní ten million followers ní Facebook àwọn kan ní ní Instagram more than ten million millions upon millions. ẹ̀yin tẹ́tẹ̀ jẹ́ celebrity wọ̀nyí mo sọ ọgbà ẹnu mi tí ẹ̀yin nìkan tẹ́ bá fẹ́ kí nàìjíríà yìí dáa ó wà lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ kó dáa yìí pé àfẹ́ kó pín bọ̀tà fẹ́ kó dáa kí ló dẹ̀ máa fi dáa ẹ tún constitution nàìjíríà ṣe ẹ dá nàìjíríà padà sí regional government ẹ̀yin yìí agbára yẹn wà níkàáwọ́ yín láti ṣe but ẹ kọ̀ ẹ fún wa lóúnjẹ ẹlẹ́ẹ̀fún wa ẹ já jòkó ẹni kò sáyè ẹ já sùn ẹni á máa wọlé kí lẹ wá ní ká ṣe kí lẹ fẹ́ ṣe fún ìlú kí lẹ fẹ́ ṣe fún ìran yìí Fúnkẹ́ you contested as a deputy governor the question I want to ask you my sister you are more let me just put it that way that you are more ojú mi lọ orí bàbá wo ní ìwé according to nǹkan tí mo kà you read the law o lè jù mí lọ in that aspect o ti graduate ṣáájú mi ó wà exposed jù mí lọ ti rìn ó bá àwọn èèyàn rìn but that does not mean that you are more intelligent than me. ìtẹ́mi lè ṣe láti ran ará ìlú mi lọ́wọ́ àǹtí Fúnkẹ́ you can do more than that with your status. Débọ̀ Mr Macaroni ó ṣẹ̀ṣẹ̀ ń bá ilé ayé ẹ̀ bọ̀ ni ìgbà ara là á búra. and do something very important tó máa máa sọ nípa ẹ̀ títí láéláé jẹ́gbẹ́dọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ Fẹlá bóyá ó ṣe lé tàbó ṣe tọ̀hún mi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ bọ̀tẹ́ eléyìí tó ṣe wọ́n sọ nípa ẹ̀ dọ̀la impact ìyá tó bí wọ́n sọ dọ̀la wọ́n sọ fún mi wọ́n ní most of àwọn tó ja ìjà òmìnira ilẹ̀ Yorùbá èyí tó dàgbà jù nínú wọn ló wà ní forty two nígbà tán ja ìjà òmìnira yẹn tán dẹ̀ gbà forty two and that is uh, I think um, um, Nnamdi Azikiwe Awolowo was about thirty nine years old Amadu Bello was thirty nine or forty years gbogbo wọn yẹn they are under forty something wọ́n dẹ̀ ja ìjà òmìnira yẹn wọ́n gba òmìnira wọn bó tẹ̀ jẹ́ pé ibi tó ti lọ ja ìjà òmìnira yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ Yorùbá bọ̀ àwa gbọ́ nínú tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣàjà wọ́n dẹ̀ sọ sí with your age pẹ̀lú opportunity tẹ́yìn ní pẹ̀lú àǹfààní tó wà lọ́wọ́ yín àtàwọn tọ́lọ́run fi kẹ́ yín ipò tọ́lọ́run fi yín sí kí lẹ fẹ́ ṣe fún ìran yín mo ń sọ mo tún sọ ìgbà ara làbúra ìgbà láṣọ. ìgbà kan làwọn kan ń ṣí akọ tí wọ́n wọ ṣòkòtò díì tí èèyàn pẹlẹbẹ mọ ìtọ wọn désàlẹ̀ tó bá ti wá désàlẹ̀ àwa àwa fẹ̀ galabala báyìí jíìsì yẹn látòkè àbí tíírí ó bá ti wá désàlẹ̀ àwa fẹ̀ ìgbà kan ló ń rẹ̀yìn ayé ò ló mọ ń sùn ìgbà tí ènìyàn ti kọjá lọ ìgbà kan ni ó lè kú rẹ̀yìn ìró pẹ́ńpẹ́ àti bùbá ṣánṣán ìgbà kan ló ń nineteen sixty sí nineteen seventy ní báyìí ó ti di ceremonial kínní ayé òun lò mọ́ bó o ràn fọmọdé sàṣọ fún ẹgbẹ́ kílí kò fi ṣe níwájú skirt and blouse ìgbà ara là á búra ìgbà tí láṣọ. Mr. Debo Fash Ayọ̀ Ajẹ́wọlé àti gbogbo yín pátápátá àti Fúnkẹ́ ẹ lọ jòkó kẹ́ ní àròjinlẹ̀ ẹ̀yin wọ̀nyí is like ẹ ti ẹ nání mẹ̀kúnnù ẹ nání aráàlú nobody is asking you to give any money owó ọjọ́ náà ti gbowó síta everybody is surviving anyway. àtẹni tí ò lówó tẹ́lẹ̀ tó jẹ́ one thousand ló ní sínú báńkì àkáǹtì òun náà lọ jòkó síwájú báńkì kì í ṣowó ló fẹ́ lọ gbà ó lọ káàsì fọ́ọ̀sì ní that is such a fact kì í ṣowó ló wá lọ báńkì òun náà lọ jòkó tí wọn ń bẹ̀ǹkì lọ káàsì funds torí tó bá dá jòkó sínú ilé a máa ronú òun náà jòkó bí a máa pariwo òun fẹ́ gbowó òun ìlú òun gbà. dá òótọ́ lẹ gbọ́ yẹn kì í ṣe gbogbo nǹkan lówó nobody is telling you to give money to this give money to this give money to that no but there are many ways tẹ́ fi lè ran aráàlú lọ́wọ́ tí ìjọba bá ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ẹni wọ̀nyí ẹ tó kóra yín àti fúnkẹ́ ò lè jáde kí ìwọ màkàrónì jáde kí ayọ̀ ajẹ́wọlé jáde kí ṣeun kúti jáde kí mr fast kó jáde àtẹ̀yìn míì ìtẹ́jọ́mọ yorùbá tẹ̀ ń ṣe kọ́mẹ́dì kẹ́ jáde sí gbangba kẹ́ ẹ tó di ojú yín bí eléyìí kẹ́ tó là á ó kéré tán ẹ rẹ́yìn lẹ́yìn yín ẹ rí èèyàn ten thousand at least èèyàn kankan yín ẹ rẹ́yìn one one thousand àtẹ̀lé yín jáde kẹ ẹ takú síwájú gbangba òde níbi tí èrò tó ti pọ̀ dáadáa níbi tí ìjọba tó kúndùn dáadáa kẹ ẹ dúró síbẹ̀ kẹ ẹ sọ pé èyí ìjọba nàìjíríà nǹkan báyìí akẹ́kẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe àdúgbò mi. bó bá tiẹ̀ máa wá fìbọn lé yín bẹ̀ gbogbo àgbáńlá ayárí ń tẹ̀ ṣe mọ̀ ọ́n bàdánwò tẹ̀ wá níwájú ìbọn sí yín níbẹ̀ torí pé kí ni ní tó ti ṣe mú wọn gangan nígbà yẹn wọn ò ní jẹ́ ká sọ irú ẹ̀ sóru mọ́. kí bá dẹ̀ máa ṣe irú kan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ní connection kọjá àlà ẹni connection tó àlẹ́ sí jẹ́ pé ẹni pé international organization láti join i'm talking of àwọn journalists international journalists láti wá kọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ṣe you have that chance or that opportunity ó wà lọ́wọ́ yín ẹ lè pe CNN pe BBC ẹ má pe BBC Nàìjíríà they are under Nigerian government call on them àwọn àjàzírà gbogbo wọn yẹn pé wọn kọ wá bá yín kọpa tó ṣẹlẹ̀ that is how you can be a voice to the voiceless people that is how you can give back to the people that make you what you are ẹrù àròjinlẹ̀ awíta ìlú mi sa makaroni o kàn bọ́ kàn já blakiri ìwọ kan lanu ẹ ṣe mi too because reason ti mo ṣe tẹnu I so much like you I love you mo máa ń like máa wo program ẹ yìí máa bá bàbá That is so industrial but ó ṣe mí láàánú pé o ò ní foresight tó dáa ọlọ́run tó bá di àbúrò tí mo bí mi ní sọ pé o bá wà nípò tó wáyé màá máa gbá ojú ẹ lójoojúmọ́ ni you are stupid ní màmá sọ fún ẹ máa gbá ojú ẹ sọ́tún máa gbá tó sì ní màá sọ fún ẹ don't you think can't you think. That is only thing you can do for the masses. That is how you can compensate them. That is because ìtò tẹ ẹja fún tó bá wá bọ́ sí tó ṣeé ṣe wọn ò ní gbàgbé yìí. Wọ́n á máa sọ nípa yìí pé ọlá Ọlọ́run ọlá ẹ̀yìn wọ̀nyí la jẹ́ ẹ wo bí a ṣe ń jẹ àwọn aráàlú ẹ wo bí a ṣe ń jẹ mẹ̀kúnnù àpótí ìbò máa ń wọ ó máa ń wọ àwọn villages kan tó bá fẹ́ dìbò but wọ́n bá ti dìbò tán development ò kì í débẹ̀ ọ̀nà ò kì í débẹ̀ omi ò lè débẹ̀ wọ́n wà ní community kan níbi tí mo ti ń pariwo Yorùbá nation kiri mo dí agbègbè yẹn mo bú sí ẹkún ni pé ìlú rèé tẹ́ bá rí ohun tí wọ́n pọn ní omi tí wọ́n mu omijé gba ojú mi ó dàbẹ́ ni pé kí ọlọ́run bless mi kí n ní owó kí n tiẹ̀ lọ bá wọn ṣe bọ́ọ̀hù kan síbẹ̀ kí gbogbo wọn tiẹ̀ máa pín mu wọ́n tiẹ̀ jẹ́ bọ́ọ̀hù ọlọ́wọ́ tó ń tẹ̀ fìkì fìkì fìkì fìkì ìkọ́sọ̀ bá ní ká tún ṣe oníṣọ́là síbẹ̀ gan-an tún lè tún lè má ro owó ṣe ó tiẹ̀ jẹ́ tọ́lọ́wọ́ yẹn kí n lọ ṣe wọ́n lẹ̀ sì máa ṣe bìkọ́sì tó wà lọ́kàn mi mo rí ìyà tó ń jẹ wọ́n ní abúlé yẹn ó wà lọ́kàn mi mo dẹ̀ máa ṣe mo mọ̀ pé God will bless me to do that tẹ́ ẹ bá mọ ìyà tó ń jẹ aráàlú ìgbádùn tẹ́yìn ní orí ọ̀fẹ́ tẹ́ ẹ ní nobody is mi ò lè mi ìdàgẹ́sì ẹ̀ ọlọ́run ló gbé yín sáyè tó gbé yín sí tó bá wọ ọlọ́run náà ó lè gbé mi síbẹ̀ bẹ́ẹ̀ yìí ṣe ṣẹ́ mi báyìí bẹ́ẹ̀ ṣe dáa jù mí tẹ́ lówó jù mí tẹ́ rí gbogbo ẹ̀jẹ̀ mi lọ èmi náà dáa ju àwọn kan lọ. àfi tí bá fẹ́ ṣẹ́ ọlọ́run ìtì bá fẹ́ jẹ ni mo lè jẹ lójúmọ́ mo lè má rówó ra mọ́tò mo lè má rówó kọ́lé but mo ń jẹ ní tí n bá fẹ́ ọlọ́run ṣe yẹn fún mi mo dẹ̀ lè sọ̀rọ̀ onílàádà fáwọn tó wà nítòsí mi pé ó yẹ ẹ gbà ẹ̀yin náà ẹ lọ jẹun mo ṣí àwọn kan bẹ́ẹ̀ ṣe ṣẹ́ mi and that at the same time àwọn kan náà ṣẹ́ yìí bọ́lọ́run ṣe pélé ayé nìyẹn kò sí i'm not telling you to go out and be dishing money to everybody but you can help people that are voiceless by speaking out for them they call you celebrity kò sí ibi tí ẹ bá wọ̀ tí gómìnà bá wà níbi kan tẹ́ bá jáde gómìnà yẹn á ní kán pè é jáde á bọ̀ ní lọ́wọ́ kì á recognize yín pé this is an icon ọlọ́run ló ṣe fún yín o and ìgbàdẹ ni this is just it's just a time tó bá tó àkókò kan ó dàbí bátìrì tó ń rán dáhùn ni you don't expect pé bó ṣe máa máa tún lọ nìyẹn kó lè tún lọ bẹ́ẹ̀ wọ́n ní kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run ló ń fúnyàn kó lè máa dùn lọ bẹ́ẹ̀ àsìkò yìí ní kẹ́ ẹ tètè ṣe nǹkan tó máa fún yín ní orúkọ rere sílẹ̀ tẹ́ ẹ bá ti ṣe ẹ lose ẹ pàdánù kí wọ́n èmi ò wá gbà yín pé mo sọ fún yín ti fẹ́ẹ̀lì mi pé ìgbà tó yẹ kẹ́ ẹ ja ìjà pé nàìjíríà ètò constitution ṣe é ṣe gbá ìṣàwò ẹ̀ ṣe báyìí kò sọ̀rọ̀ constitution ti tún ṣe mọ́ ẹ̀yin pé wo tó ń ṣẹlẹ̀ láàrin Ìgbò Yorùbá Fúlàní àwọn tí ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ fẹ́ bọ̀ rárá rárá òun làwa Yorùbá because bí Fúlàní ṣe ń ní lọ́kàn láti gba ilẹ̀ wa bẹ́ẹ̀ làwọn Ìgbò ń ní lọ́kàn láti gba ilẹ̀ Yorùbá ẹnìkan fẹ́ sọ̀rọ̀ oníṣẹ́ báwọn Fúlàní ń gbélé kó ní wọn ò wa fúlàní gbélébó wọn dààmú yín wọn lè má dààmú yín ṣùgbọ́n ẹ lọ sáwọn inú igbó wa gbogbo kẹrọ bẹ ẹ mọ̀ pé ẹ nígbó kankan lẹ̀ mọ́ bọ́ ẹ wọ inú igbó londo state fúlàní ti gba eighty percent inú igbó yẹn fúlàní ló wà bẹ́ẹ̀ ẹ wọ inú igbó lẹ́kìtì state eighty percent yẹ fúlàní ló wà bẹ́ẹ̀ gbogbo inú igbó ọ̀ṣun state ọ̀yọ́ state ogun state eighty percent yẹ fúlàní ló wà bẹ́ẹ̀ àwọn ti gba gbogbo inú igbó constitution tẹ́lẹ̀ ń lò ló fàyè ẹgbà wọn then nígbà táwọn gbanú gbó ibo náà jogúrú ìgboro mọ́ wa lọ́wọ́ mr fars ẹ ẹ ẹ ẹ ẹ macaroni àti fúnkẹ́ ẹ̀yin kàn ń ṣe tara yín lẹ mọ̀ ẹ̀ralé sàjà ẹ̀ralé sí lẹ́kí ralé sí chevron ra bànánà pa ẹ kàn ń jẹ́ lọ ni ẹ gbàgbé wípé <laughs> ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ o ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ o tára ò bá rọgùn kò bọ́ síbò ara ò lè ro ẹdìyẹ láyé ẹrù àròjinlẹ̀ o nígbà tí fúlàní gba gbogbo inú igbó wa táwọn ibo náà fẹ́ jogún ìgboro tó fẹ́ gbà bọ́ wa lọ́wọ́ we are talking of Lagos kì í ṣe èkó nìkan it happens in Ondo state it happens in Ekiti state in Osun, in Osun state in Oyo state in Ogun state ibo ti gba gbogbo ẹ̀ àwa tá a wá jọmọ nílẹ̀ tọ́lọ́run fi ilẹ̀ kẹ́ tó sọ pé àwọn nǹkan wa rè é a mọ̀ wípé àwọn èèyàn wa ló ń talẹ̀ fún wọn a mọ̀ but ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ó yé òyí àwọn èèyàn wa in that area alone ẹ̀yin gan ẹ lè help by coming out and advise them stop selling your land to foreigners ẹ máa lease yẹ fún wọn ẹ lọ kóòtù kẹsì ìwé bẹ́ẹ̀ pé ṣe la lease yẹ fún yín o fún oyè ọdún báyìí after that years it becomes your property back you can do it nígbà tẹ́mi ìbá sọ ṣe táwọn èèyàn tiẹ̀ ní lísì tí wọ́n á ṣe fẹ́ni pé kí lélẹ́yìí sọ lẹ́nu as a celebrity tẹ́ ẹ bá sọ in a normal in a manner in a very good way àwọn èèyàn á lísì sí i tẹ́ ẹ bá sọ wọ́n á dẹ̀ gbọ́ ṣé ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ti ràn wọ́n lọ́wọ́ náà ṣùgbọ́n kàkà kẹ́ ẹ ṣe gbogbo kíní wọ̀nyí àpò yín ara yín lẹ̀ ń jà fún ara yín lẹ̀ ń jà fún bẹ́ẹ̀ ṣe fẹ́ gba award bẹ́ẹ̀ ṣe fẹ́ gba Oscar bẹ́ẹ̀ ṣe fẹ́ gba minima bẹ́ẹ̀ ṣe fẹ́ gba gbogbo ẹ̀ òun lẹ̀ lé kiri. kí lẹ fẹ́ fi san oore padà fáwọn aráàlú tó gbé ní débi tẹ̀lé you can't deny it it's the masses àwa wọ̀nyí la gbé ẹ bọ́ mo sọ sí mo subscribe sí Mr Macaroni mo subscribe sí YouTube ẹ mo subscribe sí ní ní Facebook mo subscribe sí Ayọ̀ Adéwọlé mo subscribe sí Facebook ẹ mo subscribe sí ní Facebook ní YouTube the same thing ni gbogbo yín eh, ṣáàdì gbogbo all of you because mo máa ń láì kí múnú ara mi dùn tí àwọn ènìyàn àwa aráàlú tá a bá ń promote yín kí lẹ fẹ́ fi san fún wa padà tẹ bá ní kẹ́ máa fún wa lówó ẹ lè fún gbogbo wa lówó bẹ́ẹ̀ bá ní kẹ́ máa pín ẹ lè rí gbogbo wa pín owó fún tọ́ bí Dangote yìí ṣe lówó tó tọ́ bá ní kó máa pín owó fún gbogbo ọmọ Nàìjíríà kò lè pín ju stéètì kan àbí méjì lówó àfikún bóyá ní tì ní ẹ̀yin fúnra yín mọ̀ kò lè péjú stéètì kan tàbí méjì tí gbogbo owó ẹ̀ fi máa tán but intel lè fi san padà fún àwa tá a pọn yín lé tá à ń gbé yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ òun ni mò ń sọ yìí àǹtí Fúnkẹ́ contesting as a deputy governor is not the best way because you can't do anything being a deputy governor tó bá ti wà jẹ́ pé ìlẹ̀ wọlé kò sí tó fẹ́ ṣe kò sí àtòbí sincere gan àwọn èèyàn ò ti ní lásẹ̀sì sí ẹ wọn ò ní lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ò ní lè fún ẹ láàbáyìí àwọn tó dẹ̀ sọ̀rọ̀ ń di ẹ tó jẹ́ immediate sọ̀rọ̀ ń di ẹ. àwọn tó jẹ́ immediate immediate eh, subordinate ẹ wọ́n kì í sọ pé immediate colleagues ẹ wọ́n immediate eh, workers ẹ they will never tell you any truth because they will want to make you happy they will want to tell you what you want to hear nítorí fẹ́ gbọ́ náà máa sọ fún ẹ wọn ò ní sọ fún ẹ òtítọ́ tó wà níta you can help the masses ó lè rárá àlù lọ́wọ́ by sitting down on a certain position irọ́ ló pa á bí akérèdọ́lù ṣe pariwo tó àánú àwọn aráàlú ṣe mí mo ṣàánú mẹ̀kúnnù ìlú mélòó la akérèdọ́lù ṣiṣẹ́ dé sanwó-olú bó ṣe pariwo tó mo fẹ́ràn èkó mo fẹ́ràn mẹ̀kúnnù mo fẹ́ ṣiṣẹ́ fáwọn mẹ̀kúnnù àdúgbò mélòó lónìí ni Sanwó-Olú lè fọwọ́ sọ̀yà pé iṣẹ́ òun dé lẹ́kọ̀ọ́ ó ṣiṣẹ́ láwọn ibì kan the same Akérédolú náà ó ṣiṣẹ́ láwọn ibì kan the same gómìnà Ọ̀yọ́ Mákindé ó ṣiṣẹ́ láwọn ibì kan but àwọn ibi tí ò tiẹ̀ dé tí wọn ò tiẹ̀ rí sísìsì wípé gómìnà jẹ fún odidi ọdún mẹ́rin tí wọ́n ti lò àwọn ló pọ̀ jù seventy percent of àwọn ìlú tó wà ní state kankan náà kì í gbòòrò gómìnà or, or, governance let me put it that way wọn kì í gbọ́ òun ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tẹ́ lè fi wọn aráàlú lọ́wọ́ ó pọ̀ rẹpẹtẹ wọn lára ẹ̀ ni mo sọ fún yín wọ̀nyí and to round it up mo bẹ̀ yín ni ẹ protect ilẹ̀ Yorùbá eléyìí sọ̀rọ̀ pé ẹ kórìíra Ibo. I have Ibo as friends Ibo. let me say friends torí kì í ṣe ẹyọkan mo ní wọn lọ́rẹ̀ẹ́ kódà mo ní fúlàní lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ní wọn lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n mo mo ṣe rọra rìn rèmi lọ́dọ̀ wọn mi ò kórìíra wọn but tó bá ti ń di pé mo fẹ́ jẹ gàba lórí nǹkan tọ́lọ́run fi fún mi ìní gbarú ẹ̀ láyé o torí ọlọ́run ló ṣètò oníkàlùkù fún lọ́tọ̀ọ̀tọ̀ ilẹ̀ yorùbá ọlọ́run ló jogún ẹ̀ fáwa you have to protect it tẹ́ ẹ bá bìtúrẹ̀ yorùbá tẹ́ ẹ gbógun ti yorùbá tẹ́ ẹ fọwọ́ lẹ́rán tẹ́ ẹ ń wòran tẹ́ ẹ ṣe ẹnẹ́tì lórí ọ̀rọ̀ yorùbá ńgbà ó bá délẹ̀ tá a dẹrú tán àwọn tẹ́yìn rò pé wọ́n á ṣe nǹkan fún yín àwọn lákọ́kọ́ pa wọ́n ní don't trust them ẹni tó bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ ni kò lè ríra lọ́wọ́ ọkùnrin kan ló pa kankan fún mi ogun ṣẹlẹ̀ láàrin ìlú méjì wọ́n ja ogun yẹn gidi àwọn aráàlú yẹn wá dúró wọn làwọn ò ní gbà kó ogun kó wọn lọ wọ́n ja ìjà yẹn kíkan kíkan kíkan ṣùgbọ́n agbára wọn ò tó agbára àwọn ìlú kejì tó wá bá wọn jà ẹni tó jọba ìlú kejì yẹn ó wá dìde ó wá bá wọn sọ̀rọ̀ ní ẹgbẹ́ o tẹ́ ẹ bá ti mọ̀ yín pé ẹ máa sọ̀rẹ́ndà fún mi màá fún yín ní oyè báyìí báyìí tẹ́ ẹ bá ti lè sọ̀rẹ́ndà ẹ wá kó nǹkan ìjà yín sílẹ̀ kẹ́ sọ̀rẹ́ndà àwọn kan gbà nínú wọn wọn pín sí méjì wọn láwọn àwọn kan láwọn máa lọ sọrẹńdà torí agbára wa ò lè káwọn pípé àwọn kan láwọn ò ní gbà wọn ò ní sọrẹńdà láéláé àwọn tó láwọn máa sọrẹńdà wọn lọ bá ẹni tó bá wọn ń jagun wọn kó gbogbo irinṣẹ́ wọn lẹ̀ ìyẹn wá promise wọn ni màá fún yín lówó ṣùgbọ́n kí lè mọ̀ pé lóòótọ́ lẹ sọrẹńdà fún mi àwọn èèyàn yín tó pọ̀ tí ò sọrẹńdà ẹ lọ pa wọn dànù náà àwọn èèyàn náà pé a ti pa wọn o ìtẹ̀lẹ̀ fẹ́ fún wa dà ọba yẹn wá pàṣẹ fún gbogbo àwọn ọmọ ogun òní ó yà ẹkọ gbogbo wọn ẹ pa wọn dànù wọn ò ṣe é trust tá a bá gbà wọn ti ra nítorí lè pa àwọn ọmọ ìyá wọn tá a bá gbà wọn ti ra wọn ó pa àwọn àgàn ńgbò bá yá ẹ pa wọn dànù wọn lè gbogbo wọn pa wọn gbogbo ìlú yẹn dẹ̀ ṣe kí ni gbogbo ìlú parun. ọmọ Yorùbá tó o bá fi ìran ẹ sílẹ̀ tó o bìlíìfù pé ìran míì ló fẹ́ support àní kó o má fẹ́ràn ìran míì àní kó má nífẹ̀ẹ́ wọn àní kó má bá wọn ṣe ṣùgbọ́n àwa sọ̀rọ̀ ilẹ̀ yìí tí ọlọ́run jogún fún ìran yorùbá we must do everything in our power to protect it in every ramifications a gbọ́dọ̀ protect it gbogbo nǹkan tó bá gbà láti protect ilẹ̀ yẹn la gbọ́dọ̀ fún the same thing ló máa ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ tẹ̀lé ìran yorùbá tẹ́ ẹ protect ilẹ̀ yìí tẹ́ ẹ sọ pé rárá anybody is free to build house anywhere anybody is free to do whatever he wants anywhere nígbà tó bá tó àkókò àwọn tẹ́ ẹ rò pé wọ́n jẹ́ nǹkan sí yíyan àwọn gangan lákọ́kọ́ mọ́mi létí pé àwọn tẹ́ máa kọ́kọ́ parí ẹ máa kọ́kọ́ parí ìbànú kan torí wọ́n bìlífù pé tẹ́ bá fi lè bìtú ara mi àwọn ọmọ ìyá yín ẹ bìtú àwọn náà òótọ́ ni náà mo bẹ̀ yín ni o Mr Macaroni Mr Fast Mr Adéwọlé Ayọ̀ Adéwọlé Wòlíì Àgbà mr àǹtẹ̀fúnkẹ́ akíndélé mr shaggy eh, brother shaggy yes eh, Kuti abiola eh, gbogbo yín pátápátá tẹ̀ ń ṣe kọ́mẹ́tì pátápátá àtàwọn tí mi ò rántí dárúkọ mú yín ẹ pọ̀ i have your list àtàwọn tó jóbìnrin mú yín kíkí gbogbo yín pátápátá ẹ lè mọ̀ pé mo mọ̀ yín dáadáa i'm very very familiar with you ẹ lọ jòkó kẹ ronú kí lẹ fẹ́ ṣe fún àwọn ará ilé padà tó máa mú inú wọn dùn ẹ̀yin múra yín mọ̀ tẹ́ ẹ bá jáde tẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn do you want Yorùbá nation wọ́n sọ fún ẹ pé that is the only solution that is the only option for for Yorùbá people wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ but nígbà tí wọ́n bá ní choice nobody to lead them nobody to do anything ẹni tó dìde fún àtàkà kẹ́ fún ní backup kẹ́ fún ní support ẹ gbogbo attack tó ṣe fún Sunday ọmọdé yẹn mọ kò sí kankan nu yín tó dìde tó kàn dẹ́mọ̀ ẹ pé ìtàn ṣe yóò kù díẹ̀ káàtó kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kàn dẹ́mọ̀ ẹ iye kan yín ẹbí yín ẹ̀jẹ̀ yín Yorùbá bíi ti yín kò dẹ̀jà ìtòrí ara ẹ ó sọ yín pé ẹ má pa àwọn èèyàn mi ní ilẹ̀ Yorùbá ìwọ̀n iná iná Fúlàní ẹ jáde kúrò lórí ilẹ̀ wa àwa tó dára wa mú abẹ́lẹ́sẹ̀ kan tọ́mọdé ẹ mọ́ sọ nìyẹn ẹni kí ló kọjá kí ló kọjá yẹ fún ẹni kọjá yẹ pọ̀ jù ẹni ló ṣe báyìí ló ṣàwo wọ́n wọnú ilé ẹ̀ wọ́n bà gbogbo property inú ilé ẹ̀ jẹ́ wọ́n tún pààyàn sí lọ́rùn ẹ jáde kẹ́ condemn ẹ for once pé kí n tí ìyẹn yìí ìjọba ṣe ó kù díẹ̀ o you didn't do it now ẹ ṣe ṣùgbọ́n ẹ ti fẹ́ẹ̀lì ni o ẹ lè tún ọ̀nà yìí tò ẹ lè tún ìrìn yẹn ṣe think of what you want to give back tẹ́ ẹ bá sọ pé máa pẹ́ láyé tẹ́ ẹ bá pẹ́ láyé ẹ lè mú ọlọ́run o ẹ má sì mí gbọ́ o yorùbá ní òwe lẹ́sìn ọ̀rọ̀ a máa fi nǹkan wé nǹkan ni i don't pray for you pé kẹ́ ẹ kú sí mi o ọlọ́run ò ní jẹ́ kí ikú òjijì kó parí ẹ dàgbà ẹ dàrúgbó láyé ṣùgbọ́n tẹ́ ẹ bá wá tá a bá sọ bẹ́ẹ̀ tọ́lọ́run sọ pé rárá àsìkò èlò máa lọ kí ló fẹ́ bọ́lọ́run fà àwa yìnyín náà mi àwa kú iṣẹ́ tó ṣe sílẹ̀ kó tó lọ Mr. Macaroni tó o bá kú ní èmi today today tó o bá kú tàbí lọ́la yìí tó o bá kú máa guarantee ẹ pé that is how everybody will forget you wọ́n gbàgbé ẹ nìyẹn because ó oh, ní pàtì kankan tó ṣe nílé ayé the worst wọ́n máa wo wọ́n máa wo tó ń ṣe tí n bá ronú títí mo fẹ́ wo bàbá àṣàlá tó ti kú látọdún pọ́n tí n bá fẹ́ wo tàbí àwọn adé lọ tàbí yẹmí máa lọ́ba tí n bá fẹ́ wo fídíò wọn màá lọ táìpù ẹ̀ jáde nínú YouTube màá wò ó tí n bá tún ti wò ó màá tún gẹ́ra tùlù yẹ ó parí. ṣùgbọ́n tó o bá lọ lẹ́ni Mr. Ayọ̀ Adéwọlé Mr. Macaroni kò sí kankan tí anybody fẹ́ sọ nípa yín ju pé bóyá kan kan kan ro léè ó ti ṣe léyìí o ká wo kọ́mẹ́dì yẹn kan tún wò ó kán rẹ̀ nìkan gẹ́ra o. bọ̀ tó o bá ti kó ipa kan tó ní pàt láàrin mẹ̀kúnnù tí wọn ò ní gbàgbé títí ayérayé tó o bá lọ lẹ́nìí o ti kọ orúkọ ẹ with gold tó jẹ́ pé ìrandíran àwọn ọmọ wọn á máa sọ nípa ẹni. you will not die o ayọ̀ àjẹwọlé i am not saying any one of you will die untimely ikú kankan ò ní yín pa o tí bá ń gbàdúrà ikú fún yín èmi gan mò ń á jẹ́ pé mò ń wo ikú sára tèmi náà nìyí you will never die ikú ò ní nípa ẹ dàgbà ẹ dògbó èmi náà máa dàgbà máa darúgbó láyé ikú ò ní nípa àwọn ní sọ lọ́jọ́ àjọ dàgbà ni àjọ fẹgbẹ fàìkúdẹgbẹrà ni ṣùgbọ́n ẹ ṣe rere ní ilé ayé onílàmọ kò sẹ́ni tó mọ̀la ilẹ̀ tó máa mọ́ lọ́la o mọ̀ ẹgbẹ́ ilé ayé ṣe rere níwọ̀nba ká bá máa lò láyé torí pé kí ni onílárí o yàrá bíi ló mọ̀la ní tó bá ṣe láyé fi máa sọ nípa ẹ̀ o. Sunday ọmọdé yẹn mọ Ìgbòho Sunday Ìgbòho ìwọ̀nba tó ṣe nísìn gbókúlẹ̀ ní ayé ò lè gbàgbé ẹ̀ mọ́ títí ayéra àwọn èèyàn máa máa sọ ìtàn ẹ̀ fún àrọ́mọdọ́mọ ni wọn lọkùnrin kan wà tó jà fún Yorùbá ńgbà yẹn tó sọ pé kí Yorùbá pín wọn lórúkọ ẹ̀ jẹ́ Sunday Ìgbòho orúkọ ẹ ò lè parẹ́ mọ́ for life for the fact kókò dìde tó gbé ìjà yẹn pé ní gbogbo ìran mi mò ń jà fún orúkọ yẹn ò lè parẹ́ mọ́ yóò tiẹ̀ sọ̀rọ̀ sí ìwọ náà dùn kan do the same thing ṣé nǹkan tí wàá fi mú imú àwa tá a jẹ́ mẹ̀kúnnù wọn tí wàá fi mú wa dùn mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ̀ ń wo fídíò ọmọ lúkà yìí ẹ pín prógrámù yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn ẹ jẹ́ kó farabalẹ̀ kó gbọ́ ògo ló fún ìran yorùbá ṣùgbọ́n ṣe ni láàánú wípé they are not wọn ò wọn ò fi wọn ò jẹ́ kí yorùbá wọn ògo yẹn wọn ò jẹ́ kó tàn fún ìran yorùbá padà mọ́ they are not giving it back to the yorùbá people ẹ̀bẹ̀ lábẹ́ yín o kò ì pẹ́ jù o ẹ fẹ́ẹ̀lì ni ẹ lè repeat ìyẹn ti lọ ẹ ti fẹ́ẹ̀lì ó ti lọ àwa ti sọ àtẹnumọ́ election ò lè help wa nílẹ̀ Yorùbá election cannot help us but ẹ support ẹ̀yin yìí support election wọn wọn dẹ̀ ṣe bọ́n ṣe fẹ́ ṣe wọ́n ṣe wọ́n dẹ̀ announce ẹni tó win ẹ̀hẹ́ either ó win kò win ẹ̀yin náà lẹ́mọ̀ wọ́n ṣàṣe announce pé nìkan win ẹ̀hẹ́ ṣe bá ṣojú gbogbo wa bóyá election bóyá presidency yẹn ni Yorùbá nídìí tàbí kí Yorùbá dúró on their own ká manage resources wa fúnra wa aṣojú gbogbo wa. ìdí tán lọ́dún eégún ó kàn dàbẹ́ ni tó pẹ́ lójú wa ni ẹ̀mẹ́ ló sì má sì ti fẹ́ parí àwọ̀ april april bá parí ó di may wọ́n gbéjọba fún dáàdùwà dáàdùwà bẹ̀rẹ̀ ìjọba nígbà wọn ṣe kẹ tó ṣẹ́jú bí eléyìí ọdún kan ti pé kẹ tó ṣẹ́jú ó ti dọdún méjì ó ti dọdún mẹ́ta ọdún mẹ́rin ti pé aṣojú wa ọlọ́ọ̀bá fàbíbọ̀ ẹ̀sẹ̀ yìí tó kò ní ju bẹ́ẹ̀ lọ i appreciate every one of you mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀yin gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ pe ọmọ lúkà tẹ́ bá ti pe nọ́mbà mi tí mi ò gbé ẹ send message pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ just a message that I have to speak with you it is urgent ó ti tán tí bá ti lè rí message yẹn I will definitely call you WhatsApp call zero seven zero zero seven zero four six zero nine two four eight four again zero seven zero four six zero nine two four eight four nọ́mbà tí ẹ fi máa kàn sí mi nìyẹn jẹ́ kí n tàgì ẹ̀ kí n gbé sí ojú fọ́nrán mo ti pín yẹn síbẹ̀ yà. Yeah mo ti pín ní ẹ èyí tẹ bá fẹ́ kọ́ńtàtì mi nọ́mbà tẹ máa fi kọ́ńtàtì mi nìyẹn ṣùgbọ́n tó bá fẹ́ ṣe mí lóore tó dáa bá mi pín prógráàmù jẹ́ kó dọ̀dọ̀ àwọn tí mo sọ yìí tó bá jọ̀dọ̀ bọ̀dá ayọ̀ ló kọ́kọ́ dé bọ̀dá ayọ̀ make sure kó bá mi pín jẹ́ kó dọ̀dọ̀ bọ̀dá eh, bọ̀dá débọ̀ tell him I love him òtítọ́ ọ̀rọ̀ adẹ̀ máa korò bí ọmọ ìyá sọkúsọ ni jẹ́ kó jókòó kó ro àròjinlẹ̀ kó mú sẹ́ǹsì jáde nínú nọ́sẹ̀ǹsì tí mo sọ ẹ sẹ́ǹdì ẹ̀ sáǹtì fúnkẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi sáyọ ajéwọlé ẹ sẹ́ndì ẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí you can come together dialogue together and make a decision kí la fẹ́ ṣe fún ìran Yorùbá tí ìran Yorùbá ọmọ Yorùbá ní gbogbo yín náà kí ló dé yọ ẹ ṣe half Yorùbá ojúlówó ọmọ Yorùbá ni kí ló wá dé tẹ wá ṣe yẹn bí ọkà ẹ má jẹ́ kí n padà sẹ́yìn mọ́ kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin program yẹn uh, and that will be all for today ẹ̀yin tí tèmi ní youtube ẹ̀yin ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi share lọ́wọ́ bless you lọ́wọ́ bless you ó yá ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ó yá ó yá ó tí tiktok mi ò rí ó yá ẹ máa power tap àti parí ẹ máa power tap ẹ jẹ́ kó wọ six k ẹ kó wọ six k like ká tó máa lọ ẹ bless you ó yá yá yá yá yá yá yá ẹ máa like ẹ máa like ẹ máa like ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kó wọ six k ẹ kó wọ six k ká dé máa lọ bẹ́ẹ̀ ó yá ẹ̀yin ti facebook ẹ̀yin ti youtube ẹ máa kọ ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá ẹ máa kọ ẹ máa kọ ẹ máa kọ god bless you ìbùkún ní forílẹ̀-èdè yorùbá ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá mi fúnra mi ọmọ ògèrè ọ̀gbìn máa gàrà ayára jẹ bí olóko ọmọ méjì dáná lẹ́wọ̀ ọmọ tó yẹ pátá máa mú gàrà balẹ̀ sẹ́ni máa máa fún gàrà ó máa sẹ́ni máa máa fún gàrà udán udán ó máa sẹ́ni máa fún gàrà udán. I so much believe in the sovereignty of Yorùbá nation. A ṣẹlẹ̀ lójú mi, ojú ayé mi ni. Let's meet tomorrow.